orúkọ tèmi ni Ganiat Ahmed Títílayọ̀ tí àwọn èèyàn mọ̀ sí Basira Alákọ. for the first time tó kọ́kọ́ ṣe báwo ló ṣe fi. ah ó dùn mí o omi gan jábọ́ lójú mi. ee eh, omi máa jábọ́ lójú ẹ̀ nígbà bẹ́ẹ̀ yẹn ti jáàmù bí ẹ̀ máa rún tí ò sí kankan tó mú bẹ́ẹ̀. bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ amúlùúdùn yìí èmi gan fúnra mi kò tiẹ̀ yé mi orin ni mò ń kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Islamic music ni mò ń kọ tẹ́lẹ̀ so èmi àti mọ́yìn mi mo kàn ní kí n máa ṣe freestyle pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni mi ni mo kó máa padà di tòótọ́ so mo ṣe freestyle kan pẹ̀lú wọn tí mo mọ̀ pé à ẹ ti kàn jẹ́ kí n ṣáwọn àìní mọ́yìn mi ò kí n kàn lè fi gbọ́ tẹnu wọn o òun ni mo ṣe à mọ́yìn mi ẹ kọrin fún mi àdùkẹ́ is a virgin ìyá ìyá à mi ṣe virgin o gbọ́dọ̀ sí virgin tó mo kàn rí àwọn èèyàn dẹ̀ ń rí post kí ni wọ́n dẹ̀ lọ à ẹ̀ gẹ̀ o this and that o this and ah mo ṣe wá rí so mo tún wá ṣe ẹlẹ́ẹ̀kejì mo fi prank wọn ṣe understand mi pa ah, ilé náà dẹ̀ tún lọ so bèrèbèrè mo ṣe wà yín tú amúlùdùn nìyẹn o tèmi gangan mọ táwọn èèyàn bá dẹ rìn àwọn èèyàn lè máa ṣàdúrà fún mi gan àwọn àgbàlagbà tí bá pàdé lómi ní títí bá máa ṣàdúrà àga ah, ní ah, àbàsírà lọmọ mi sí sorry Basira o a láìkì kíní yín o à ń ṣe gbọ́n àṣà o tèmi náà wá ń dùn ẹ understand tó orí mi wá di gàárì <laughs> wá wu wu wu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bí mo ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ fúlù nìyẹn o pé ah òkè ó dà pé ṣé amúlùúdùn ni mo máa ṣe kò ń ṣe pé mo máa ṣe orin kíkọ. tó bá ti ń ṣe é kó mọ sáré yọ ni o. bàyẹ̀ ń ṣe látijọ́ èyí tí ò ṣe ti náà nìyẹn náà. ẹ. ah ṣé mi mo sọ̀rọ̀ sí. ìwọ kọ́ èmi ni. spiriti ni. ẹ ẹ wàá gbà lé ọmọ tó bá ran òbí lọ́wọ́ yẹ kéèyàn ràn òun náà lọ́wọ́ ìgbà tó dẹ̀ yá ó ní orin muslim olówó òun kọ ó dẹ̀ support ẹ̀ torí náà gbà tó ń lọ sí skul mi fi àyè eré sílẹ̀ fún rárá tó bá ti lọ sí skul tó bá ti dé a lọ sí ilé kéwú tó bá darí ilé kéwú a tún lọ bí ẹ̀kọ́ṣẹ́ no tó bá lọ sílé ìwé tó bá ti dé ó ń lọ ṣiṣẹ́ nìyẹn àáfẹ́ ló máa lọ píkì ẹ̀ nílé kéwú láago méje ó máa dé láago mẹ́sàn-án tó bá ti dé màá ti bá a ṣe iṣẹ́ ilé màá ti dáná kalẹ̀ fún adẹ̀jẹ̀ tó ó jẹ́ ọmọ kan tó ní akíkanjú tó dẹ̀ níyànjú. mọ èmi ọ̀kín láìkọ́ máa fi irun ṣeré torí ìlú Ìlọrin lọ sí wa ọ̀kín fi irun ṣeré tẹ́ ẹ̀ bá kírun tẹ́ ẹ̀ lọlé kí wọ́n lè na àìgbálẹ̀ gbogbo orí èèyàn ẹ wọ́n máa ṣáá ni irun dẹ̀ náà dẹ̀ láìkì ọmọ tún kàwé náà ọláìkọ́ ọmọ káre tẹ́lẹ̀ mo ṣe jẹ́ graduate yìí tí wọ́n á ń sábà inú wọn dùn gan ni pé ẹ́ ọmọ mi torí èmi nìkan ló obìnrin tí wọ́n ní. wọ́n fẹ́ kéèyàn wà focus wọ́n dẹ̀ láìkì kí èèyàn kéèyàn má tiẹ̀ máa fàárọ̀ máa sùn máa ṣe gbá máa ṣàwọ̀. gbà míì mo lè kó iṣẹ́ bíi márùn-ún màá ní kó ṣe é papọ̀ iṣẹ́ ilé ṣe gbàṣà ò á ní à fóun tó ẹ̀dí ti kìíní tán ó rẹ̀ ọ́n àníkàn tó bá ti rẹ̀ ẹ́ o rẹ̀ èmi náà èmi náà ò ṣe skit lẹ́nu àmọ́ á bẹ̀ tó bá dẹ̀ ti bẹ̀ mí ó ti tán síbẹ̀ náà nìyẹn wọ́n mi ẹ jẹ́ ká jẹ ṣan lẹ́rìn. èmi ò mọ láìkì sàn. ẹ ẹ láìkì sàn àwa seven dẹ̀lẹ́bí. kí ló fi jọra wọn. ẹ láìkì sàn lóòótọ́ ẹ láìkì sàn lóòótọ́. ké àwọn máa sọ he kí máa sọ bí how many round ló lè lọ àwọn míì pé omi mélòó ló lè pọn ṣe ọ̀dà sáà èmi dẹ̀ míì pé à ráǹdì títí bí làwọn ń sọ ọ ṣe mọ̀ pé ọ̀rọ̀ kan ó lè mean different different meaning tó pọ̀ gan-an round yẹn ó mean a lot of meaning so bí ọ̀rọ̀ mi ṣe rí nìyẹn kò yí pé mi sọ̀sọ̀ kú sọ mi sọ̀sọ̀ kú sọ o ah before you know it àwọn èèyàn bíi ten thousand máa wo hundred thousand máa wo ah ṣe rí i pé ayélujára wọn ah ó lu gidi ni bá ṣe ń bọ́ sí yàrá kan là ń bọ́ sí yàrá kejì so help me, gan nípa torí mi tí màá lo kámẹ́rà òun náà ni mo ṣì ń lò so yẹ́yà. tí wọn náà lè mọ ṣiṣẹ́ stripper business bíi tọmọ rẹ ni. ah mo mọ̀ ọjọ́ díẹ̀ bọ́ mi tí lè máa fò lórí òpó dáadáa láìsọ ọbọ ṣé bá mo lọ kó ní bọ́ndù bọ́ndù ní kàtàǹgùà ni. slipper lẹ pé. slippers náà ni. nínú nǹkan márùn-ún tí àwọn èèyàn mọ̀ ń pa mí ni pé orúkọ mi ò kì í ṣe Basira o Ganiya ni mò ń jẹ́ Ganiyat ni. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé pẹ̀lú àwọn nǹkan tí mi máa ń sọ àwọn èèyàn máa lè wò wípé ọmọ kìíní ni irọ́ o mo ṣe bàṣẹ bá ẹ̀rá mi ìrún lórí mi ní forehead ni mo máa kírun gẹ́gẹ́ mi sọ tẹ́lẹ̀ pé orin ni mò ń kọ so mo dẹ̀ máa ra ṣe àwọn nǹkan so èmi gan mo ṣẹ̀ṣẹ̀ wá já sí chapter yẹn ní content yẹn gan mo sọ pé Ọlọ́run ló yé mi gan fúnra mi mi ìmọ̀ so ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé àwọn èèyàn mi ò mọ̀ pé graduate ni mi o eh, mo dẹ̀ ń serve lọ́wọ́ kọ́pà ní mi báyìí so táyẹn lómi bá a ní aṣọ kọ́pà so ọmọ yẹn ah àbóhùn kọ́ ni àwọn kò lè jóhùn so èmi náà ni o graduate kìíní then ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé Hmm, mo ṣe wà ẹ́ mo mọ̀wé díẹ̀ o ah mo serious gan gbà tí mo wà ń sùn àti tèmi kó bá ń rántí àwọn nǹkan tí máa ṣe ń sùn àwọn ẹ̀fí kó kiri yẹn mo rò pé ṣé mi náà mo wá padà wá di content creator báyìí so mo lọ sí Kwara State Polytechnic Ìlọrin ibẹ̀ mo ti graduate ẹ̀hẹ́ so mo dẹ̀ ní upper credit mo mọ̀wé díẹ̀ ẹ̀hẹ́ so àwọn èèyàn mọ̀ pa àbọ̀ mo yóò ṣe serious bóyá máa ń ṣe pé kinní ọmọ wípé bí mo ṣì ṣe díẹ̀ o so ẹlẹ́ẹ̀karùn-ún òun ni pé mi ò fi bẹ́ẹ̀ láìkì ọkùnrin o ẹ̀hẹ́ mi ò ṣe oníṣekúṣe torí àwọn èèyàn máa ní torí nǹkan tí mo ṣe it's just content o mo yẹn sọ fún yín content kì í mú èmi sọ he kémi sọ bí bí ọmọ tó dán. as woman leader ní community wa a fẹ́ donate fáwọn orphanage eh? neighborhood àti manhood eh? manhood eh, olódo ni ẹni àní máàlù káàkiri manhood àní ká máa wíru kó ṣáà máa wíru òun ni ká máa sọ ẹ kó máa sọ bí ọmọ tí ò lọ́pọlọ ẹ̀hẹ̀ kò yẹ pé mi láìkì ọkùnrin ah mi láìkì ọkùnrin o mi ò ṣe kiri o ẹ mọ̀ pé mo yẹ sọ fún yín orin lèmi kọ tí mo tẹ́ra mọ́ à ah, mo ní ìwé orin tó pọ̀ mo yẹ kọrin dábà rí i pé kinní yẹn kò wọ́pẹ́ ti ṣe ṣe ṣe ẹ lè túbọ̀ wò ó pé ẹ jẹ́ kí níbi entertainment náà jẹ́ kí n yí sẹ́gbẹ́ kan so èmi kàn rí i pé à ah, gbà tó rìn mi ti wà lọ́wọ́ ẹni tó wà tí a dẹ̀ rí kókó jẹ́ kí n yí sí freestyle pẹ̀lú mọ́ èmi mo dẹ̀ pé àwọn èèyàn gbà bọ́ Ọlọ́run ni àwòkọ́ṣe mi because bí mo ṣe rí idea máa ṣe content ẹ̀gàn tí mo yẹn mi gan kò yé mi mi tiẹ̀ mọ̀ mo yẹn máa sáré rò pé jẹ́ n change ọ̀rọ̀ jẹ́ n change ọ̀rọ̀ ó kọ̀ ṣáà máa ń wá ni so ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àdúrà ló dáa kéèyàn máa fi bá ọmọ wí kéèyàn dẹ̀ máa fi tọ́ ọmọ Ọlọ́run á bá wa gbé ẹrù wa dé èbúté gbogbo abiyamọ ṣé mo sọ fún ọ pé àwọn ọmọ ọ̀rẹ́ mi ò ní lè jáde gbà fẹ́ ní káwọn fẹ́ jìn wá gbàdúrà. Ah, ah, ṣé mo sọ fún yín hàn ní lẹ́vù ẹ gbọ́ ìwọ́gun ò jáde náà èmi ní wíklò lẹ́sẹ̀ ni ò àtẹ̀yìn mo ti ń gbàdúrà. wíklò. Ah. àmọ̀ràn mi ni wípé don't give up ẹ má give up ẹ try láti máa ẹni kíní tẹ bá ní ẹ try láti máa give best thing one day one day ẹ máa dé bẹ́ẹ̀ o ṣe understand ẹ ẹ máa gbéra yín débẹ̀ ẹ ọlọ́run dẹ̀ lè tún gbé yín dé ẹ débẹ̀ tí mo mì pé ìtẹ̀síwájú success kò ṣe pé débẹ̀ ìsọkúsọ pé ẹ̀yin èèyàn ẹ ní kíní gan ẹ lè tí pé mo ti ń sáré lẹ́mi lẹ́mi dákẹ́. orúkọ tèmi ni Ganiat Ahmed tí gbogbo á mọ̀ sí Basira Alákọ Kukumba Kukumba fruit ni mò ń sọ ẹ máa rò pé ẹ so ẹ jọ ẹ máa wo Orísun TV bẹ́ẹ̀ ni.